I'm gonna orúkọ sísọ ìròyìn àgbọ̀ ṣe hà ìròyìn àgbọ̀ ta kìjì. Hmm. ìròyìn àgbọ̀ máa bira ẹni léèrè wípé ṣerúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí a sì máa ṣẹlẹ̀ hmm. táwọn òròyìn tó gbaná tán kan sísọ ó sì máa ní bẹ́ẹ̀ ni o àlóníran kan ní màá ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ nǹkan máa ń kán ní dúníyàn yìí o kàbùrù ó má kàn wá kó má kàn yín kó má kàn ní tí ó kàn tí ó tó fi kàn wá náà màmá ni o àkìyín kàásán ní gbogbo ibikíbi tí ọwọ́jà ìkànnì fresh tó tún fẹ́ dé fún tọ̀sán tòní yóò kúkú máa fresh fún gbogbo wa náà ni ẹ ṣeun tẹ́ ẹ tún darapọ̀ mọ́ wa lórí ìròyìn tó gbẹnu tán kọ sísọ àwa náà ti ṣetán láti máa gbé sí etí gbọ́ yín torí ibà méjì kọ́ nítorí wípé ká lè mú ẹ̀kọ́ kan àbí méjì ká fi ṣòǹdíwọ̀n ìgbésí ayé wa ni àwọn kókó kòkòkókó tí ó kọ́ fi ojú Ojúmọ̀dé nínú àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà lákọ̀ọ́kọ́ mọ̀ gbé sí etí gbọ̀nyín á ṣe ní kókó kó ni o kí kókó ọ̀hún mọ́ padà lọ papọ̀ jù kọ́ mọ̀ wá lọ di kókó Ramat ọmọ Kájọlá aya Ọlánrewájú ń lo ọkọ mi bẹ́ẹ̀ bá ti wá gbóhùn arábìnrin ó di dandan kí ẹ gbóhùn arákùnrin. tọ gẹ́gẹ́ bí ìṣe wa ìròyìn tá a máa mọ wá òun náà ló tún ti dé lọ́sàn-án òní o tá a fi jọ sàríkọ́gbọ́n láàrin ara wa ọ̀ya ìjà gbára kàsídà ká lọ àwọn àkòrí ńlá kan máa mú wá fún yín ńgbà bá padà dé kòńkòndó ròyìn ọ̀hún ńlá kẹsẹ̀ bọnú ẹ̀ sanjọ́ ògúntóyè ẹwà èdè ló kọ tèmi ń jẹ́ ọyẹ ìjà lọ àwọn àkòrí arábìnrin. ó yà jẹ́ ń gbé e láti ìpínlẹ̀ Ògùn ó ní ìṣẹ̀lẹ̀ eléyìí tó gbẹnu tán tó pani lẹ́rìn kan tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n ní aláìsàn kan òun ló ti fi ẹsẹ̀ fẹ́ yìí o ní ilé ìwòsàn kan tí ń bẹ nílùú Abẹ́òkúta lóńlù ìpínlẹ̀ Ògùn látàrí pé kò rí owó san fún ilé ìwòsàn náà wọ́n ti kó nípínlẹ̀ Ògùn wọ́n ní kọ́lọ̀ ọba kọ́mọ sọ́ni ni o ẹ jẹ́ mọ̀ wípé ọwọ́ ti tún tẹ afurasí ọ̀daràn ẹ mọ̀ pé láti bí ọjọ́ mélòó kan ní á ní hílà yìí ló ti ń ṣẹlẹ̀ nílé ìwé Gateway Poly hmm, wọ́n ní wọ́n ti tún mú afurasí nínú àwọn tí ń da àdúgbò láàmú pẹ́ẹ́wù ni á ní ń ṣẹ́jú bí ọmọ tó sọ owó oúnjẹ nù hmm. nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ à ń bọ̀ abẹ́ àti ìdè. à ń bọ̀ ni àti ìdè ìjẹ̀bú òde ìpínlẹ̀ Ògùn òun náà ni mo tún wà o wọ́n ní agbábọ́ọ̀lù kan òun ni òun náà ti ṣe bẹ́ẹ̀ tó dákú lọ gbọ̀nrangandan lójijì ní lásìkò tí ń gbáradì fún eré ìfẹsẹ̀wọnsẹ̀ ní pápá ìṣeré kan tí ń bẹ níjẹ̀bú òde nípínlẹ̀ Ògùn ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tán kọ sísọ ṣẹlẹ̀ lórí agbábọ́ọ̀lù náà ń gbà bá dénú ẹ̀kúnrẹ́rẹ́ ẹ máa gbọ́. wọ́n ní ilé ẹjọ́ wọn ti ṣe ń tọ́ gáyàtà tọ́ dáa gbáà bóyá kọ́ dáa ní kápẹ́ o wọ́n ní wọ́n ti gbégbèsè lórí oníṣègùn kan wọ́n ní nípínlẹ̀ Kwara hmm. ẹ mọ̀ pé oníṣègùn wọ́n ní wọ́n mú ọmọbìnrin tí ò tí ì dàgbà pọ̀ wọ́n bá alájọṣepọ̀ ọkọ̀ tọ́ wọ́n ní wọ́n sì tún dáná sun sójú bọ̀ a arákùnrin oníṣègùn yìí àtàwọn ẹmẹ̀wá rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ kọ̀wọ́ rìn nínú iṣẹ́ ibi ọwọ́ ti tẹ̀ wọ́n o pẹ́ùn ni à ń ṣẹ́jú ń bọ̀ lọ́rọ̀ wọn já sí à ń bọ̀ abẹ́ àti ìdè wọ́n ń wò pẹ́ọ́pẹ́ọ́pẹ́ ó lápá bíi náà hmm. pẹ̀lú bó ṣe jẹ́ pé bá a mú ìntì ní hmm. àmì ọ̀sán nìsín ìntì níṣẹ́ owó ti ṣe ẹgbẹ̀rún mẹ́wàá náírà ten thousand naira nípínlẹ̀ Delta ló mọ̀ dá awuyewuye lẹ̀ o láàrin gẹ̀rígẹ̀rí kan àtàwọn oníbàárà rẹ̀ hmm. mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan tó di pé fàákàjà wá bẹ̀lẹ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ di bó lọ yà mí o wọ́n ní gẹ̀rígẹ̀rí ọ̀hún nínú awuyewuye tó bẹ́lẹ̀ láàrin òun àti àwọn oníbàárà rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ kan tó kọ sísọ tó gbẹnu tán náà mà ti ṣẹlẹ̀ o ìgbà tá a bá wá dénú ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀yin náà mọ̀ gbọ́ bó ṣe gbẹnu tán tó tún fi kọ sísọ. ẹ wo ìròyìn kan tún leléyìí tó ní arákùnrin kan mà ló fẹ́ gbẹ̀mí ara rẹ̀ yìí lórí wípé kínni ẹ̀yin ń béèrè pé sọ́jẹ́ gbèsè ni kọjẹ́ gbèsè ntọ́sẹlẹ̀ sí ni wípé ìyàwó rẹ̀ tó fẹ́ ní sùlọ́kà wọ́n ní èdè àìyedè ó ṣẹlẹ̀ láàrin wọn nù lé ìyàwó ọba kó ọmọ méjèèjì ó sì kó sá lọ arákùnrin ni òun ọgbẹ̀mí ara òun ni o òun ọgbẹ̀mí ara òun níbo ni kóun ó ti bẹ̀rẹ̀ ẹ wo à ń bọ̀ lórí ẹ ń bọ̀ lọ́rọ̀ wọn wá já sí o à ń bọ̀ ẹ tì á kúndà ẹ dúró tì wá láti gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ kókó kòkó kókó tá a ti gbé sí etí gbọ̀nyìn nítorí pé àárín ọjọ́ mùsùlùkùn ńgbà tá a bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn kókó eléyìí tá a ti kọ́kọ́ fún yín gẹ́gẹ́ bí ìtọ́wò tá a máa dán bẹ̀ òun náà láàmú fún yín lọ́kọ̀ọ̀kan èjèèjì torí ike ti yín mú bàdí sí bó ṣe ń lọ ń gbòòrò ayé ńgbà a bá padà dé láti òkè lọ́hùn orúkọ tèmi ni wòlíì aláyọ̀ láti aláyọ̀ prayer city for all nations on the eight december yìí wàá béèrè fún àṣeyọrí. nínú aṣọ funfun white white gbogbo ènìyàn ló máa dúró níwájú pẹpẹ àánú gbàdúrà ọlọ́run àṣeyọrí o àṣeyọrí mi dà fọ́dún twenty twenty four ní friday ọ̀sẹ̀ yìí ọjọ́ kẹjọ oṣù kejìlá àwọn opó àti àkàndá èèyàn bíi one hundred ló máa gba ẹ̀bùn pàtàkì bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ gbogbo ènìyàn ẹ máa bọ̀ ní orí òkè aláyọ̀ tó wà ní àjọ Ajegunle community zone E behind elite club elite road ìdíàbà Abẹ́òkúta Ogun state Dickness Dàmọ́lá ọmọníjọ́ àti aláyọ̀ choir máa fi orin ẹ̀mí pè mí sí ọlọ́run sọ̀kalẹ̀ wòlíì aláyọ̀ la máa fi àṣẹ ìpè wòlíì àti májẹ̀mú orí pẹpẹ àánú súre fún gbogbo ènìyàn fún ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà máa pe zero eight zero three five six zero seven eight three three mò ń fẹ́ àṣeyọrí lọ́dún twenty twenty four ó yẹ kó o wà ń bẹ̀ o òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original nanta ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ hello ṣebílẹ̀ lẹ́ ń tà èwo tí wàá ní tẹgbẹ́ alájẹsẹ́kù tẹ́tú ṣẹ̀ṣẹ̀ gbédé. bẹ́ẹ̀ làábí ni iléeṣẹ́ webfield properties and investment limited náà ló ṣàgbékalẹ̀ webfield cooperative society tí ò ní èlé lórí pẹ̀lú àǹfààní ọ̀tun láti dí ìṣẹ́ òun òṣìkù láwùjọ wa ni ẹ lọ fọkàn balẹ̀. zero nine zero six zero three zero three two one two zero nine zero sixty thirty thirty two twelve. káyọ̀ tún má gbàgbé pé twenty percent discount promo ń lọ lọ́wọ́ di december thirty first lórí ilẹ̀ wa webfield park extension ọba pẹ́ abẹ́òkúta phase one and two àti webfield park mòwe ọ̀fadà àtàwọn ẹ̀bùn nípele ìpele o tún lè donílẹ̀ donílẹ̀ pẹ̀lú fifty thousand naira tó máa wá fọdún kan sàn yìí tó kù. a sì nílẹ̀ níbẹ̀ jùlẹ̀ kí ilẹ̀ oko wà ní kọ́ba pẹ́. number thirty five oyèwọlé street by iléeṣẹ́ bus stop ìlú péjú lagos lólú iléeṣẹ́ wáwà abẹ́òkúta àwà ní nọ́mbà sixty palace complex side dambo filling station quarry road. zero nine zero six six five five zero seven six one zero nine zero sixty six fifty five zero seven sixty one. àgbà ọlọ́run bíi tìgbàanì tó fẹ́ ṣiṣẹ́ ìdáǹdè ńlá nínú ayé gbogbo èèyàn níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́fà freedom festival twenty twenty three tí àkórè ń jẹ́ ọlọ́run ìfihàn god of revelation tólúwa gbé kalẹ̀ sínú ilé ọlọ́run christ apostolic church agbára ọlọ́run ní gbani peace zone tó wà ní nọ́mbà nine to ten adesoye sueton street behind premier grammar school eto road off ìyànà yídì bus stop abẹ́òkúta ogun state ìsọjí yóò bẹ̀rẹ̀ ní sunday ọjọ́ kẹta sí thursday ọjọ́ keje oṣù kejìlá láago márùn-ún rẹ̀lẹ̀ ojoojúmọ́ ṣòro yóò wáyé ní friday december eight ti anointing service yóò sì káde ohun gbogbo ńlẹ̀ ní sunday december ten bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ àwọn onísọjí níbẹ̀ ni prophet oo fagbemi pastor anthony joseph olùgbàlejò ni pastor Ademola moses àníhun tọ́lọ́run kò ní olùgbàlejò àgbà ni prophet mi ọlágójú zonal superintendent p-zone fún àlàyé síwájú sí ẹ pè zero eight zero two three eight eight three six seven zero tó o bá wá ọ̀rọ̀ rẹ yóò já sí ìyanu jésù lolúwa a dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti nípa nínú ìdàgbàsókè iléeṣẹ́ IAS ó ṣeé ṣe kí wọn náà ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ nípa IAS financial members tó ṣe àǹfààní sílẹ̀ fún wọn náà láti máa pín nínú èrè tí iléeṣẹ́ IAS bá ń jẹ lóṣooṣù bójúbójú kankan ò sí ń bẹ bá a bá ṣe ń pawó yẹn wọlé lójoojúmọ́ ni wàá máa rí láti mọ iye èrè tó bá tọ́ sí ẹ lóṣooṣù tó o bá lè darapọ̀ kó tó tó ọjọ́ kejìlá oṣù kejìlá yìí wàá láǹfààní láti pín nínú èrè gọbọyì tá a bá ń jẹ bẹ̀rẹ̀ láti oṣù December yìí kò tọ́ síbẹ̀ o gbogbo gbogbo IAS financial members tó bá darapọ̀ títí ọjọ́ kejìlá oṣù december yìí máa tún láǹfààní sí gbígba ìtọ́jú àìlera lọ́fẹ̀ẹ́ fọ́dún méjì gbáko nípasẹ̀ ètò adójútòfò tá a ti gbé kalẹ̀ plot mẹ́ta ló tún máa rà pẹ̀lú twenty percent discount lọ́dọọdún one hundred thousand naira tàbí jù bẹ́ẹ̀ lọ tó o bá fi darapọ̀ mọ́ IAS financial members ni wàá gbà padà lẹ́yìn ọdún méjì àǹfààní yìí wà lóde títí di ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún two thousand and twenty-three ẹ pè zero eight zero nine two nine four 4848. a kú àsìkò yìí ní gbogbo tá a ti láǹfààní láti máa gbọ́ ohùn mi orúkọ mi ni ajínrere sanjọ ọ̀dẹ́jọbí amos yorùbá wípé bá a bá dájọ́ ọjọ́ á pé bá a sì dágbà ìgbà á kò ẹ adúpẹ́ òní gangan ni o àní òní gan lọ́jọ́ tí ọlọ́run ti yàn láti tàn mọ́lẹ̀ fún gbogbo ẹni tó wà nínú òkùnkùn láti gbé wa jáde sí gbangba nínú ìsọjí jésù nìkan operation jesus only crusade eléyìí tí yóò bẹ̀rẹ̀ lónìí dédé aago mẹ́rin níwájú ààfin bàbá wa aláyé tìlú ayétòrò ìyẹn nílùú ayétòrò yìí wa ẹ̀yin ará ìgán òkòtó ọlọ́ọ̀dá ọbádàdé ẹ̀mí anígbàdo hmm. gbogbo àwa ìbẹ̀kọ́ òwòdé àfọ̀n àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjá pàdé láago mẹ́rin ọ̀sán òní ní iwájú ààfin bàbá wa aláyé tìlú ayétòrò níbi tí ọlọ́run yóò ti máa fi ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tú àṣírí òkùnkùn nínú ayé wa bọ́ ọ bá gbàgbọ́ wípé bọ́ ọ bá fẹnu ara rẹ gbàdúrà àdúrà rẹ lè gbà ìwọ náà lè darapọ̀ mọ́ wa o àdúrà mi ni pé lórúkọ Jésù àdúrà wa gbà ẹ má gbàgbé o Jésù nìkan là kọ̀mọ̀nà wa God bless you. akínyín káàbọ̀ padà o hmm. orí ìròyìn tó gbaná tọkọ sísọ náà lẹ́kókó ti bá wa ìkànnì fresh lẹ́ńláǹfààní láti mọ̀ gbọ́ ẹ mọ̀ pókìlẹ̀ falafala dáadáa ẹ̀kúnrẹ́rẹ́ àwọn kókó tá a ti kọ́kọ́ jù sí etí gbọ̀nyìn òun làwa náà ti ṣetán láti máa fún yín lọ́kọ̀ọ̀kan ìjèjì báyìí ẹ̀jẹ̀ akọmọ̀hún láti ìpínlẹ̀ Ògùn ní ìròyìn àkọ́bù tí èrè àwọn ọbẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn òní ti ń tọpasẹ̀ aláìsàn kan léètì ẹni ó fi ẹsẹ̀ fẹ́ kúrò ní ilé ìwòsàn ìjọba kan tí ń bẹ nídìí àbá nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn wọ́n pe ọkọ rẹ̀ ní Sábà Elizabeth wọ́n ní àwọn akọ̀ròyìn náà ní arígbájọ wípé aláìsàn ọ̀hún òun ló fi ẹsẹ̀ fẹ́ o lọ́jọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá yìí látàrí pé kò rí owó san àwọn gbèsè tó ti jẹ ilé ìwòsàn ọ̀hún lórí ìtọ́jú tí wọ́n ti ṣe fún un wọ́n ní àìsàn òun ò mẹ́nubarúfẹ́ àìsàn tí ń ṣe o wọ́n ní ṣùgbọ́n ṣá ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún 2023 ó mọ̀mọ́ ní Elizabeth ti wọ inú ilé ìwòsàn òun lọ o tó sì ní òun nílò ìtọ́jú ó yẹ kí wọ́n ó túlẹ̀ kí wọ́n yọ̀ǹda rẹ̀ pé ara rẹ̀ ti dá ṣáká lọ́jọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún 2023 wọ́n ní wàyí o kò lè kúrò ní ilé ìwòsàn ọ̀hún láì ṣe wípé ó ti san gbogbo àwọn owó tó yẹ kó san fún ilé ìwòsàn náà lórí ìtọ́jú ètò péye ètí hàn fún un wọ́n ní nígbà tó rí wípé òun ò lè rí owó san kò síbi tí òun ti fẹ́ rí owó wọ́n ní ló parọ́ o fún ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ọ̀hún pé ẹ òun fẹ́ ra oúnjẹ nítòsí ilé ìwòsàn ń bí ni wọ́n ní àlọ́ Elizabeth ni wọ́n mọ̀mọ́ rí o wọn ò padà rí àbọ̀ rẹ̀ ní ilé ìwòsàn náà àwọn akọ̀ròyìn tó tẹ̀sọ́wọ́ wájú láti rí gbáyọ pé gbogbo àwọn akitiyan láti rí i pé wọ́n rí Elizabeth ó mọ̀mọ́ ni ó já pàbó kó tó wá di pé wọ́n mú ọ̀rọ̀ ọ̀hún tó ilé iléeṣẹ́ ọlọ́pàá kẹ́ńtà létí ní ọjọ́ àìkú nígbà tí ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lánàá òde yìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ó lójú ọ̀rọ̀ o wípé ilé ìwòsàn ọ̀hún òun náà ni a sọ wípé aláìsàn náà ó ti ṣe bẹ́ẹ̀ tó fi ẹsẹ̀ fẹ́ o látàrí pé kò rí owó ilé ìwòsàn rẹ̀ san wọ́n ní ṣùgbọ́n ṣá ìwádìí ti ń lọ lọ́wọ́ o wọ́n sì ti ń tọpasẹ̀ rẹ̀ láti rí i látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kó tó di wípé àwọn wọn fi ọwọ́ ṣìkún òfin gbé e kó lọ san owó tó jẹ ilé ìwòsàn ọ̀hún wẹ́rẹ́ dè wẹ́rẹ́. ah káàbọ̀ arábìnrin ẹ wo ẹjẹ́ mi ò gbé ń bí o wọ́n ní ilé ẹjọ́ wọ́n ti ṣe ti ọkà àrò fún oníṣègùn kan nípínlẹ̀ Kwara wọ́n ní <laughs> wọ́n ti fojú ẹ̀ hàn dé o ilé ẹjọ́ ti ń jókòó nílé ẹjọ́ nílọrin tí í ìpínlẹ̀ Kwara wọ́n ti pa láṣẹ wípé oníṣègùn kan wọ́n ní tó fi ìlú ìbàdàn ṣe bùjókòó ẹ̀ pé kí ló kọ ẹ̀ sultan ojúwo ni tí gbogbo èèyàn mọ̀ sí atakoro wọ́n ní sultan ojúwo ni atakoro yìí wọ́n ló ṣe ń tọ́gbà ẹnu tán o tó kàárù tó kọ sísọ àtẹnìkan tí ń jẹ́ ọláìtàn ibrahim ọlálẹ́kan wọ́n ní wọ́n fi ojú wọn balẹ̀ ẹjọ́ o pé tọ̀ wọ́n ní ibùdó atúnidátúnirọ síwọ̀ ọmọlúàbí eléyìí tó wà ní òkè kúrá nílọrin wọ́n ní kí wọ́n wà ń bẹ̀ ah, bó ló ṣe jẹ́ o wọ́n ní kódà láti ọjọ́ kẹtàdínlógún ọdún oṣù kínní ọdún twenty twenty four ni wọ́n ti wà ń bẹ̀ tí wọ́n máa ṣẹ̀mí ń bẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n mú àtakóró àti ọlálékan wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ lórí pé kínni wọ́n ní wọ́n gbaṣọ oge lára ọmọbìnrin kan ọmọ ọdún mọ́kànlélógún twenty one year old wọ́n ní etí àpè ó kọ ẹ̀ ní Fidaus Jima Fidaus Jima yìí gẹ́gẹ́ bí àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wọ́n ní ìtanilólobó tọ́dọ́wọ́ àwọn ni pé atakóró tẹ̀ ń wò yìí à wọ́n ló wà láàbì wọ́n ní wọ́n mú arábìnrin Fidaus Jima wọ́n bá ṣe àṣepọ̀ ọkọ̀ tọ́ nígbà wọ́n ṣe bá ń tán <clears throat> wọ́n ní ẹ̀jẹ̀ mọ̀ wípé wọ́n tún dáná sun o Ah! kọ̀mọ́lẹ́mi lọ́rùn mọ́ ni arákùnrin àtàkùrọ̀ yìí ó ṣe ń tí ọ̀dà wọ́n tún dáná sun ọmọbìnrin yìí ní ojúbọ rẹ̀ ní tó wà ní ìlú Ìbàdàn tí solú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní òun àti Ọlálékan àti ẹni tí wọ́n ń pè ní Ọmọwùmí àtàwọn kan tí wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n ń hùwà láabi wọ́n láfurasí ọ̀hún ní àwa nítọ̀ gbogbo ohun tó ṣe yìí à ìwà aláàbí gbà ni láì jẹ́ pé wọn náà lẹ́mìí lọ́rùn bọ́ọ̀ bá tiẹ̀ bímọ sọ lẹ́ni ó bímọ lẹ́gbẹ̀ẹ́rì ni wọ́n ní tó ṣe yìí ọkà àárò pọ̀ wọ́n wá gbé ọ̀rọ̀ rẹ̀ wọ́n jọ sọ́tún wọ́n jọ sósì wọ́n ní ẹni tó ṣe yìí kódà wọ́n kó àwọn ẹsẹ̀ òfin tó gbé lẹ́sẹ̀ wọ́n kó lẹ̀ wọ́n ní nígbà náà ni magistrate kọ́láwọlé àlùkò ó ní hèyé ṣe rí i pé ntí àtàkóró ṣe yìí àwọn ti wò wò wò àwọn sì ti rí i pé kò dáa kò ló kọ méjì kò dáa ní í jẹ́ ní fún ìdí èyí kí àtàkóró àtàwọn ẹmẹ̀wà rẹ̀ láti ìgbà tí àwọn sún ẹjọ́ dà wọ́n ní kí wọ́n wà nínú àhámọ́ atúnidátúnirọ síwọ ọmọlúàbí títí di ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ọdún twenty twenty four tí ń bọ̀ lọ́nà yìí káwọn tó tún mọ táwọn ó ṣe sọ̀rọ̀ wọn torí wípé àà ọmọ tó gba soge lára rẹ̀ pẹ̀lú túláàsì túlanga aláìjẹpẹ ẹjọ lọ́rọ̀ papọ̀ ẹ tún wá ṣe kọ̀tọ̀ ẹ tún gbẹ̀mí ẹ̀ ẹ dáná sun lójúbọ rẹ̀ àà àwọn èèyàn kígbe wọn diwọ́ mọ́rí pé kúnlẹ̀ abiyamọ o àtàkóró o ti takóró wọnú ọgbà túnidá túnirọ hmm. síwọ ọmọlúwàbí àtàwọn ẹmẹ̀wà rẹ̀ nídìí iṣẹ́ láabi ọ̀rọ̀ bá di kóòtù wọn bá dìde. Hmm kọlọ̀n ọba kọ́dà kò kọ́ máa sọ o àwọn èèyàn mà dájú o. Mm. Mhm. Ọlọ́run ṣàánú wa ni olubi ẹ̀dá òsì ní kọ́ wájú orí rẹ̀ ó dá ìpínlẹ̀ Ògùn yẹn náà ó ń ṣì ní mo wà ní tèmi o wọ́n ní agbábọ́ọ̀lù kan tí wọ́n pe ọkọ rẹ̀ ní Sodiq Adebisi òun ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé láìròtẹ́lẹ̀ lẹ́yìn tó ṣubú gbalaja lásìkò tí wọ́n ń ṣe ìgbáradì lọ́wọ́ ní pápá ìṣeré dípọ̀ dínà tí ń bẹ ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn wọn láwọn akọ̀ròyìn ní àrígbájọ wípé agbábọ́ọ̀lù ọ̀hún òun náà ní í ṣe ìgbáradì pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tó kù ní ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá kó tó di wípé ìṣẹ̀lẹ̀ tó gbẹnu tọkọ sísọ ọ̀hún ṣẹlẹ̀ wọ́n ní níṣe ni wọ́n rí agbábọ́ọ̀lù ẹni ọdún mẹ́rìnlélọ́gbọ̀n ọ̀hún tó kàn ṣubú gbalaja tó sì jẹ́ pé àwọn tó kù rẹ̀ ní ẹ́ sáré gbé e dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìjọba kan tí ń bẹ níjẹ̀bú òde wọ́n ní wàyí o lẹ́yìn gbogbo akitiyan eléyìí tí ní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n ṣe ní ilé ìwòsàn ọ̀hún òní ẹ bá kéde rẹ̀ wípé Sodiq Kimo ti di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó di aláàmú tí màá jẹ lẹ́bàá ògiri o ìyún ní ọjọ́ kan náà tí wọ́n gbé dé ilé ìwòsàn ọ̀hún ni wọ́n ní rí gbọ́ wípé wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùsí tí ń bẹ ní Ìjẹ̀bú Òde bákan náà nígbà tí wọ́n kàn sí ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọmọlọ́lá odùtọ́lá ó fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ lánàá òde yìí fún àwọn tó jẹ́ akọ̀ròyìn tó sì ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé ẹni tí í ṣe ẹ̀gbọ́n fún agbábọ́ọ̀lù ọ̀hún Ganiyu Adébísí òun ló ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá o láti lọ béèrè fún òkú àbúrò rẹ̀ wọ́n ní nígbà tó dé ó béèrè ni wọ́n sì sọ ọ́ di mímọ̀ wípé ẹ wò ó kò nílò pé à ń tọpinpin kankan àwọn ti ṣetán láti sin ọmọ àwọn o gẹ́gẹ́ bí ètò ti ẹ̀sìn Islam ní wàrà ń ṣe sà nítorí pé àwọn ò tún máa fi òkú r rẹ̀ mọ̀ fìràrè kọ́lọ̀ ń dẹ́kun kó mọ̀mọ́ ṣàánú wa ni o ẹni tó kò ń lé lára tó pé tó sì di pé dìgbàdìgbà ní agbede ilé ìwòsàn nígbà tí wọ́n ò tún lanu kó tó ń kọ́ o wọn ni ẹlẹ́mìí ó ti gba ẹ̀mí sọ̀díìkì àdébísí agbábọ́ọ̀lù tí ń ṣe ìgbáradì nínú pápá ìṣeré dípọ̀ dínà tí ń bẹ níjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn. Hmm, káàbọ̀ arábìnrin ọlọ́run ọba kọ́ máa sọ wa à ń súnmọ́dún ọdún náà ń súnmọ́ wa tọ́ ìròyìn eléyìí ló fẹ́ dàbí nǹkan o wọ́n ní arákùnrin kan ti fẹ́ gbẹ̀mí ara rẹ̀ lórí wípé kínni ó ní àwọn ọmọ tí obìnrin ìyàwó òun bí fóun ó kó sá lọ lórí èdè àìyedè táwọn ní òun gbẹ̀mí ara òun kódà ó ti mu pọ́ìsìn bó ní súnṣe kúbò lọ̀bẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ arákùnrin kan ẹni tí wọ́n pe ó kọ ẹ̀ ní Jamiu Etiko wọ́n ní Jamiu Etiko yìí ńlọ́fẹ́ gbẹ̀mí ara rẹ̀ láòkó tó ti délé tó wá rí i pé ìyàwó òun ti kó ọmọ sá lọ wọn ni ó ti kó ọmọ lọ o ah lórí ọ̀rọ̀ kékeré kan táwọn fà wọn ní Jamiu yìí ẹni ọmọ ibi tí wọ́n pè ní ọ̀nà ẹ̀rí ọ̀nà ẹ̀rí wọn ni ó wà ní Ogere Road ní òpópónà Ogere ní Kẹ́nẹ́ local government wọn ní ibẹ̀ ni ó wà nípínlẹ̀ Ògùn o wọ́n ní gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn bí wọ́n ṣe kọ́ọ̀lẹ̀ wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé láti nǹkan bíi ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá wọ́n ní ní òun lọ bí iṣẹ́ ò lọ́jọ́ lòun lọ bí iṣẹ́ ńgbà tóun ó dé lòun bá rí pé ìyàwó òun ti ń jẹ́ táyé ó ti kó ó kó pẹ̀lú àwọn ọmọ méjì wọ́n ní inú mẹ́ta ó ti kó inú méjì ọjọ́ méjì kó inú ọmọ mẹ́ta ẹ̀hún ń wò yẹn yẹn lòun bí àwọn wọ́n ní ẹni hà táyé kọ̀ kàìndé ni ah wọ́n ní gbà tó ń wá ògá kí ni ń ṣẹlẹ̀ o òun gan ni àwọn èèyàn ń pè sẹ́ẹ̀jà sẹ́ẹ̀sì jà òun kódà ńgbà tó ń wọnú ilé eré ló pè òun rí i pé kò sí gáàsì inú ilé kò sí sìlíńdà eh, gbogbo nǹkan ilé ìdáná ò rí bẹ́ẹ̀ ó lòun ṣẹ̀ṣẹ̀ mọ́ lọ́rùn pé eléyìí ò kọ́ ọmọ lọ lásán o nínú ìwádìí ńgbà táwọn èèyàn ń ó ní kẹ́ ẹ sì máa gbọ́ o ẹ sì òun jẹ́jẹ́ o ó ń lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ń lòun wò wípé ha gbogbo ohun tí àwọn máa ń fà yìí àwọn ọ̀pọ̀ fọ̀n síra wọn láti bí ọjọ́ mélòó kan sẹ́rí arákùnrin Jamiu yìí ẹni ọdún mẹ́tàdínlọ́gọ́ta ní í ṣe fifty seven year old wọ́n ní ó sọ̀rọ̀ ó ní àkọ́bí òun pẹ̀lú àwọn nǹkan míì tí àwọn ọmọ tí ó kó lọ àtàwọn nǹkan lè dáná ó ti kó gbogbo wọn lọ wọ́n ní kí ló wá dé ń gbòòlẹ̀ ti sọ̀rọ̀ síra yín kàn yín ó ní sẹ́ẹ̀rí láti nǹkan bíi ọdún méjì sẹ́yìn ńlá àwọn táwọn bá jà ó lóun á máa ó ní ṣùgbọ́n ńgbà táwọn ọlọ́pàá ti pe òun tí wọ́n ti bà wọ́n wọ̀ pé ẹ gbà láàfíà láàyè ẹ má jà mọ́ ó lóun ti dáwọ́ ẹ̀ dúró ó ti dáwọ́ ẹ̀ dúró òun ọ̀nà mọ́ ó lé léyìí gbogbo ojúṣe òun lòun sì ń ṣe oníṣẹ́ tóun ń ṣe ọdẹ lòun ọdẹ hánrán òun sì tún ń ṣe ọdẹ àdúgbò òun tún máa dẹgbó ó ní lòun á wò kò sí tí ọ̀sẹ̀lẹ̀ nù lé tóun ò filẹ̀ bó so owó oṣù kọ́ àwọn ọmọ ni ó ní kódà òun á máa fún ìyàwó òun lówó oorun yóò sì tún dáná yóò ní ẹlẹ́rìí gbóúnjẹ bàbá yín fún kọjẹ́ ó ní òun ọ̀wá mọ̀ pé àṣẹ ọ̀rọ̀ ń bẹ́nu rẹ̀ ó ní ká tọ́lọ́hún àwọn o láti nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ń làwọn ò ti sọ̀rọ̀ tóun mọ̀ kàn án wò ó bó kí òun ó lòun lè má dáhùn ó nígbà míì òun sì lè dáhùn ó kò sí àjọṣọpọ̀ tọkọtaya lẹ́kùnrẹ́rẹ́ ó ní eyín wa lòun délé òun pé ah ṣé lè wá tó torí tó yẹ kó wá kó lọ kó kó àwọn ọmọ ó lòun wá rò sí wòun rò sọ́tún pé ah ah <laughs> ayé ti tán níbi ayé dé yìí ìní à ń pè ní ayé tán lóun lòun wá fi lọ gbé pé tọ̀ níbo lọ́wọ́ tó kù tó ń ti bẹ̀rẹ̀ òun wá lọ gbé pọ́ìsìn pọ́ìsìn tó ń dà jẹ́ ó ní tó wá tiẹ̀ bí òun nu kóhun tó di pé òun da pọ́ìsìn jẹ ni pé òun wá ń padà gbọ́ ọlọ́kọ méjì ìníyàwó òun ló ti fẹ́ tẹ́lẹ̀ ó ti kúrò lọ́dọ̀ wọn ó ní òun náà ti fẹ́yàwó méjì rí o kò sẹ́ni kankan lọ́dọ̀ òun ó níyàwó yìí táyé yìí lòun dúró tì táwọn jọ bímọ fúnra wọn ó ní gbòòwò wá padà gbọ́ lòun rí i pé lára àwọn ọkọ tó ti fẹ́ tẹ́lẹ̀ ó sì lọ bá kan nù ó sì lọ ya ten thousand ẹgbẹ̀rún mẹ́wàá náírà lọ́wọ́ rẹ̀ pé kó yá òun kó dákun kó wò fi bàṣírí ó ní gbòòwò wá gbọ́ lòun á bí pé táyé àà ó lè pààyàn ó lè pa ọ̀nìyàn ní wúrúwà tó wù kí ló dé tó ọ̀ sọ fún mi kó tó lọ yáwó lọ́wọ́ rẹ̀ ó ló ní kíni kí n máa sọ fún yín bí èyún ó ló ní ó ní tó tún wá tan náà ramarama tó bí òun nínú pé ah, kí ló tó lè má sọ fóun ó ní èyún lòun rò pọ̀ lòun wá wò pé òun wá tún délé lọ bá rí i pé òun ti sá lọ ó ní tóun fi wònú pé kí ló tó kù ayé ti tán lòun bá gbé pọ́ìsìn mu pọ́ìsìn tóun gbé mu ó sì bọ́ sí ọjọ́ kìíní ọjọ́ Friday ọjọ́ kìíní oṣù kejìlá lọ bọ́ sí òun gbé pọ́ìsìn jẹ káwọn èèyàn tó ṣùgbà rẹ̀ ó lóun fẹ́ parọ́ òun kó ọmọ lọ kó òun lọ tún yàn torí pé nbo ni kó òun ti bẹ̀rẹ̀ ó ti kọ́ ọmọ lọ òun ò sì tí ì gbúrò nǹkan kan pé bí ọ wà ní. ọ̀rọ̀ nbo ni ká yóò jọ ìròyìn mọ́ kọ́lọ́hún ọba kọ́dàkùn ọkọ mọ̀ sọ à àbọ̀ mi rèé o. Hmm. ó dáa ká tó tẹ̀ wájú ẹ̀jẹ̀ adé ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ká lọ polówó ń ta gbé kárí nígbà tá a bá padà dé ẹkúrẹ́rẹ́ àwọn òròyìn Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. a kú àsìkò yìí ní gbogbo tá a ti láǹfààní láti máa gbọ́ ohùn mi orúkọ mi ni ajínrere sanjọ ọ̀dẹ́jọbí Amos Yorùbá wípé bá a bá dájọ́ ọjọ́ á pé bá a sì dágbà ìgbà á ẹ adúpẹ́ òní ni o àní òní gan lọ́jọ́ tí Ọlọ́run ti yàn láti tàn mọ́lẹ̀ fún gbogbo ẹni tó wà nínú òkùnkùn láti gbé wa jáde sí gbangba nínú ìsọjí Jésù nìkan Operation Jesus Only Crusade eléyìí tí yóò bẹ̀rẹ̀ lónìí dédé aago mẹ́rin níwájú ààfin bàbá wa aláyé tìlú ayétòrò ìyẹn nílùú ayétòrò yìí wa ẹ̀yin ará ìgán òpòtó ọlọ́ọ̀dá ọbádàdé ẹ̀mí anígbàdo hmm. gbogbo àwa ìbẹ̀kọ́ òwòdé àfọ̀n àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjá pàdé láago mẹ́rin ọ̀sán òní ní iwájú ààfin bàbá wa aláyé tìlú ayétòrò níbi tí ọlọ́run yóò ti máa fi ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó àṣírí òkùnkùn nínú ayé wa bọ́ ọ bá gbàgbọ́ wípé bọ́ ọ bá fẹnu ara rẹ gbàdúrà àdúrà rẹ lè gbà ìwọ náà lè darapọ̀ mọ́ wa o àdúrà mi ni pé lórúkọ Jésù àdúrà wa gbà ẹ má gbàgbé o Jésù nìkan làkọmọ̀nà wa God bless you. IAS tún ti gbé kóńdé o ilẹ̀ àgbàlá àwùrà. ó yẹ ìwọ náà súnmọ́ bí kó wá jìfà. ilẹ̀ àgbàlá àwùrà. ẹ̀yin tèmi Fẹ́mi Bright tuntun tún lélẹ́yìí o láti lè ṣe IAS AS one sixty eight hour unique promo òun la máa tún gbé yọ. ilé àgbàlá wúrà tó wà ní ìkọjá OGTV ní my eight lábẹ́òkúta èyí tá ti tà ní seven hundred and fifty thousand naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwa ń tà ní six hundred and fifty thousand naira lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó bá ra plọ̀tì kan á gba ẹdìyẹ ńlá gbàǹkù gbàǹkù méjì á dẹ̀ tún gba ìlàrin báàgì rẹ̀ sí kan tó bá jẹ́ two plots lóra á gba ẹ̀dìyẹ ńlá gbàǹkù gbàǹkù mẹ́rin á dẹ̀ tún gba ìlàjì báàgì ìrẹsì kan tó bá tún wá jẹ́ wọ́n ní kàlórà á gba màálù ńlá kan àti àpò ìrẹsì kan á parí ní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún tá a wà yìí ẹ pè zero nine one three nine zero one one two five five. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa oh yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind at new Ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ̀n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ ẹ̀yin ará gbọ́kọ̀ níyì òjèrè oníkólóbù àti agbègbè rẹ̀ mo kí yín ẹ kú oríire o. hallelujah àlùtí ojú ọ̀rẹ́ nítorí jésù kristi oníṣẹ́yanu tún ti balẹ̀ bàjẹ́ sọ́dọ̀ yín nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ìjọ bible life holiness ministry òjìrì abẹ́òkúta gbé kalẹ̀ àkórí ìsọjí náà ni ìsọjí ìgbédìde revival for upliftment yóò máa wáyé ní tọ́sí ọjọ́bọ̀ títí lọ di sátidé ọjọ́ keje sí ọjọ́ kẹsàn-án oṣù kejì lọ́dún yìí seven to nine december twenty twenty three láago márùn-ún lójoojúmọ́ five pm daily nínú gbogbo ilé ìjọsìn wa tó wà ní opposite GRA extension òjèrè road gbọ́kọ̀ ní Abẹ́òkúta ọ̀rẹ́ mi èyí tí sàtánì pọ̀ lójú tó jẹ́ àkókò ìgbédìde tìrẹ náà ti dé báyìí bí yẹ̀yẹ́ rẹ ó di ayẹyẹ ìwọ ṣáà gbìyànjú láti wá bá jésù kristi olùgbèrú ẹni sókè pàdé nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí nítorí onírúurú ìyanu ni yóò ṣẹlẹ̀ níbẹ̀ tí gbogbo wa yóò sì jọ gbégbá ọpẹ́ lápapọ̀ lẹ́ẹ̀kan sí ìsọjí yóò máa wáyé ní seven to nine december twenty twenty three láago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ olùgbàlejò ni pásítọ̀ adéníyà adéoyè alákòóso àgbà ni bishop antoni abiodun mayigo tí oníwàásù jẹ́ samuel adeleke lagos state overseer bible life holiness ministry máa bọ̀ jésù retí rẹ jésù kristi lolúwa lọ́jọ́kọjọ́. kára olè ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àròmọ lẹ́ẹ̀kún ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára o t'a gbéra ńlẹ̀ k'o dìde. kára o lè pè n ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kẹ́gun tó kẹ́gun náà. kára o